إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah àtọrọ asọ́látù fún anábúwa muhammad sallallahu alayhi wa sallam àtùmá tẹ̀síwájú insha allah lórí tafsir al-qur'an al-karim látinú suratul hajj aya 42 أعوذ بالله من الشيطان الرجيم وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير اللهم الله سبحانه وتعالى وإن يكذبوك ثم بقي إلى محمد صلى الله عليه وسلم تقبي لقرأ ثم بقى إنك تموى wọn nígbàgbọ́ ipe rẹ̀ muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́n bá yẹn wọn nígbàgbọ́ ipe alkur'an kẹrin tírọ ọlọ́wọ́n bá ní mọ́jẹ́ kí eléyìí kó bẹ̀ lọ́kàn jẹ́ fọkàn kazabat kọbla omkaumu nuhin síwájú àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn anabi nuh alayhi salatu wasalam àwọn náà pè é lópùrọ́ wàádùn bákan náà àwọn ìjọ aad àwọn náà pe ànábì wọn wọ́n pe ní òpùrọ́ tó ń ṣe hood àwọn ìjọ samud àwọn náà pe ànábì wọn sọ́ọ̀lì wọ́n pe lópùrọ́ wọ́n kọ́ ọmọ ibrahim àwọn èèyàn anabi ibrahim alayhi salatu wasalam wọn pe anabi ibrahim náà lókùrọ wakawumu lóòtù àwọn ìjọ lóòtù wọn pe lókùrọ wa asxaabu madian bákan náà àwọn èèyàn madian ìlú madian àwọn náà pe anabi tiwọn náà tó ń ṣe ṣùáyé wọn pé lókù wọn kú musa anabi musa alayhisalatu wasalam firaun àti àwọn ọmọ rẹ̀ àwọn èèyàn rẹ̀ wọ́n pe lópùrọ́ fa amlẹ́ ìtulè káfírí ọlọ́run ní àwọn tí wọ́n ṣe kìfìrí súnlé mi ọlọ́wọ́n bá òní pé mo lọ́ wọn lára mo fún wọn lásìkò tán fi mú rárá nínú sọkúsọ tán sọ fún ma àkọsùtùhùn lẹ́yìn náà èmi ọlọ́wọ́n bá gbọ́n wọn mú lógìgì fakẹ́ ìfakà nànàkìrì bó wá ní ìyèmí ọlọ́wọ́n ọba bó ló ṣe rí sí wọn bó ní ìjẹníyèmí ọlọ́wọ́n ọba bó ló ṣe lágbára lórí wọn sí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam láti lè fi ọkàn rẹ̀ rinlẹ̀ ipe àwọn èèyàn wọ́n lè mọ́ juwọ́lẹ̀ fún ẹ kò ń sábà easy bẹ́ẹ̀ kó ṣe rí pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nígbà tí wọ́n bá ń ṣe wá sí àwọn èèyàn ó mọ̀ juwọ́lẹ̀ fún wọn bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́ẹ̀sìn tó ṣe wípé àwọn náà wọ́n gbéṣẹ́ àwọn ànábí ọlọ́run ọba dání tí wọ́n ń kọ̀ntínú iṣẹ́ àwọn ànábí ọlọ́run ọba tí àwọn náà tí wọ́n bá fi lè jẹ́ni tó ṣe pé ó ń ṣe wáàsí fún àwọn èèyàn ọgọ́rọ̀ àwọn èèyàn wọn ní gba wáàsí wọn eléyìí òun ni tó jẹ́ súnà ọlọ́run ọba ṣùgbọ́n ní tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ṣàánú nínú ọmọ ènìyàn àwọn ni wọ́n tẹ́tí sí ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ọba àwọn ni ọlọ́run ọba ló ń rọkàn wọn fún ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ọba àwọn ni wọ́n tẹ́tí síwá sí àwọn àfẹ́sìn ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n mọ owó pé kí náà ń sọ ni bó tiẹ̀ jẹ́ pé nínú ọkàn ẹlòmíì ó gbà wípé nǹkan tí wọ́n ń sọ yìí òdodo ni ṣùgbọ́n nítorí ìfẹ́ ayé nítorí yodo yìí ní ayé yóò mọ pé nǹkan yìí nírọ́ èyí lọ́lọ́mọba fi sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìgbéwọ̀ ináhùn láyé kazibunak wàlákin na zọlimina bí aya ti la ejihadu ọlọ́run ọba ní àwọn tí a ń sọ yìí nínú ọkàn wọn wọn gbà pé òdodo ló ń sọ o ṣùgbọ́n wàlákin na zọlimina bí aya ti la àwọn alábòsí wọ̀nyí gbangba àtàwọn ọmọ takò ẹ́ torí pé táwọn bá takò ẹ́ bó ni wọn ó ṣe borí bó ni àwọn ọmọlẹ́yìn wọn ni wọ́n fi máa tẹ̀lé wọn eléyìí náà ẹ máa rí lọ́dọ̀ àfáà míì tó ṣe wípé nǹkan tí ò dáa ló ń ṣe àwọn nǹkan tó takò ẹ̀sìn ló dóolé lórí bídíà ló dóolé lórí tí ó bá wá rí ẹni tó ń sọ òdodo yóò máa takò ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ ó mọ̀ wípé tí wọ́n ń sọ yìí òdodo ni wọn gan fúnra lè máa sọ tó bá wà láàrin àwọn èèyàn míì wípé tá a bá takò bẹ́ẹ̀ bó làwa náà ṣe fẹ́ jẹun tá a bá takò bẹ́ẹ̀ àwọn èèyàn á túká lẹ́yìn wa so yóò máa takò ní gbangba ta ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ ó mọ̀ wípé n tó ń takò yìí òdodo ni ọlọ́run ọba máa sọ̀rọ̀ eléyìí láti lè fi ọkàn anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam fi rinlẹ̀ wípé n tó gbé dání òdodo ni torí pé ńgbà míì táfà bá ń ṣe wá sí tó ṣe wípé àwọn èèyàn ń takò tán òpósì ẹ̀ ìjọ mi ni ó fẹ́ gbé òun náà rí pé àbóhùn ò mọ́ sọ ni àwọn ànábì ọlọ́wọ́n bá ń gbà tán bá ń ṣe wá sí tó ṣe wípé àwọn èèyàn ń sá fún wọn wọn fẹ́ gbọ́ wá sí wọn wọn mọ̀ wò pé àbáwọn ò rí gbé kalẹ̀ ni òun lànàbì nuhu alayhi salatu wa salam ó ní kúlẹ̀ máa dàcàwùtúhùn lítẹ̀kfìrà láhùn جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ìrí ọlọ́wọ́ ọba àwọn èèyàn ń sá fún wá sí mi gbogbo àti máa ń gbò wọn lọ síbi nǹkan tí wọ́n yẹ rí àforíjì rí ọlọ́wọ́ ọba jaalu asọ́ọ̀bì ahùn ọmọ níka wọn wọ́n wá mú orí ọmọ níka wọn wọ́n ti bọnú etí wọn lẹ́ni tó fi mí ṣe yẹ̀yẹ́ ja'alu asabi'ahum fi adhanihim wastakshaw thiyabahum wọ́n tún wọ́n mú aṣọ wọ́n dàbórí wọn lẹ́ni tó fi mí ṣe ẹ̀yẹ pé àfẹ́ gbọ́ àwa náà mọ̀ tí ẹ̀kan máa ń bá wa sọ̀rọ̀ tá a fẹ́ fi ṣe ẹ̀yẹ ní ipa àfẹ́ gbọ́rọ̀ ẹ̀ àtọmọ ní kabọ̀ méjì à ń gbọ́ nǹkan tó ń sọ o ṣùgbọ́n a máa ṣe bí ẹni pé a gbọ́ nǹkan tó ń sọ lẹ́ni tó fi ń ṣe ẹ̀yẹ anabi nuh alayhi salatu salam ó lọ́nà táwọn èèyàn fi ń fòun ṣe ẹ̀yẹ ni ja'alu asabi'ahum fi adhanihim wọ́n ti ọmọ níka wọn bọ inú etí wọn bákan náà wọ́n stakṣẹ́ òsìyá báwo aṣọ wọn ó tún dá aborí wọ́n asọ́rù wọ́n stakbar stakbara wọ́n wá aṣorí kunkun ìtàwọn ṣìyàn náà ni wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀ ni wọ́n ó ṣe stakbar wọ́n ó ṣe girimankai wọ́n ó ṣe kọ́ńkọ́tìyàn sọ aláwọ̀ bá subhanahu wa ta'ala ó nàrètí tí anabi nuhari salatu salam ti ọmọ nsọ. So, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba ó wọ́n àwọn ànábì ọlọ́wọ́n ọba táwọn èèyàn ó tẹ́wọ́ gba tó mú wá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n oppose ẹ̀ ni because tí wọ́n bá gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn náà láwọn followers àwọn followers wọn yóò wá sí wọn lọ́kàn wípé wọn àní di followers fáwọn mọ́ followers àwọn ànábì ni wọ́n ó dà so n tó máa pa wọn lé táwọn òfin ní lose respect táwọn ní òun ní káwọn oppose ànábì yìí wọ́n máa oppose àwọn ànábì ọlọ́run ọba bíi kéésà ànábì nu alayhisalatu salam bákan náà kéésà ànábì musa alayhisalatu salam ọlọ́run ọba ń sọ̀rọ̀ ń parẹ́ ọlọ́ni wàjà hadúbíhà wọ́sọ̀ ìkọ̀nàta àǹfóṣòhùn zulman wa ọlọ́ni fìràáwọ̀nà àti àwọn ọmọ lẹ́yìn rẹ̀ àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ wọ́n ń takò musa gbangba ta ṣùgbọ́n wọ́sọ̀ ìkọ̀nàta àǹfóṣòhùn zulman wa ọkàn wọn ó gbà lódodo nínú ọkàn wọn nítorí lẹ́ńbẹ̀ ni wípé òjìṣẹ́ ọlọ́run ọba lẹ́ni ṣùgbọ́n kí ló fà á náà fi gba zulman láti lè fi ṣe àbòsí ni láti lè fi ṣe àbòsí fún àwọn ọmọlẹ́yìn wọn ká má bàa fọ́ọ̀lù fún anabi musa alayhisalatu wasalam láti lè fi ṣe àbòsí fún àwọn èèyàn tó ń bẹ́ wájú wọn nítorí ká má bàa gbà láti ṣe àbòsí fún ẹ̀mí ara wọn náà wàhálù wọn bákan náà ìjọra ẹni lójú ìfẹ́ mọ́ ọ̀pẹ́sì àwọn èèyàn lórí ilẹ̀ so ló fi jẹ́ pé tá a bá wò dáadáa tá a wò tàwa ànábì ọlọ́wọ́ bá ànábì nuh alayhisalatu salam ànábì ibrahim ànábì musa àti gbogbo àwọn ànábì ọlọ́wọ́ kò sẹ́ni tí ó rí opposition tó lágbára láti ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ sọlọ́wọ́ bá máa múrò àwọn ìtàn báyìí wá láti lè fi ọkàn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam rìn rẹ̀ wípé orí ojú ọ̀nà ló wá ó mọ́ mi kàn mọ́ torí wípé wọ́n oppose yẹ kó wá gbé jù sílẹ̀ eléyìí náà ni tó wà applicable sí àwọn àfẹ́sìn tí wọ́n sọ súnà anábọ̀wá muhammad sallallahu alaihi wa fún àwọn èèyàn àwọn èèyàn ó pè wọ́n lóko oríṣiríṣi wọ́n lè pè wọ́n wéèrè wọ́n lè náà tó di kùránì wọ́n lè náà sọ oríṣiríṣi ìyẹn náà gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó mú wọn mi táwọn náà fi máa wo pé kíni káwọn dami lu kíni so that àwọn èèyàn á lè gbà lápèjúwe ẹni tó bá ń parọ́ fún àwọn èèyàn nísìnyí ẹ̀ẹ́rì tó ṣe wípé gbogbo síìtì yókùn ń parọ́ fún wọn ni in tó ń sọ fún wọn ṣe nǹkan tó bá súnà mu kò ń ṣe tó bá alukur'ani kò ń ṣe tó bá mu ṣùgbọ́n yóò máa parọ́ fáwọn èèyàn yóò máa tàn wọ́n àwọn èèyàn owó rọ̀ tẹ̀lé torí wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ náà ò ní sincerity ni ọ̀pọ̀lọpọ̀ ò ní sincerity wọ́n tún wá kó sí ọwọ́ àfáà tó ń gan fúnra ẹ̀ ní tó ṣe pé kó wà sincere tí wàá gé fọ́ yóò wá di pé gbogbo àdúgbò wa kún ọ̀hán ni kíni àlérò lẹ́yìn wáàsí wá pọ̀ kíní kan ṣe kíní kan bẹ́ẹ̀ ni irọ́ ló ń pa fáwọn èèyàn àwọn èèyàn náà dẹ̀ ní ọ̀fẹ́ ni tí ó mọ parọ́ fáwọn ọlọ́run ọba sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìpè àwọn wọ̀nyí wádùú làwùtúndínlẹ́hìnú fàyọ̀nìhìnú nítorí wọn ni pé kí o compromise káwọn náà compromise pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n bá ní tó wù wọ́n nìyẹn kí wọ́n compromise káwọn náà lè compromise pẹ̀lú ẹ nísìnyí tó ń sọ wípé ọlọ́wọ́n bá kan ní ẹ̀sìn láìláha ìlọ́lọ́ àwọn èèyàn tó ń sin lọ́wọ́n mẹ́wàá àbí tó sin ọlọ́wọ́n ogún àbí tó sin ọgbọ̀n ni àbí tó ń sin sixty ni wọ́n ní ìkórira fẹ́ni tó ń sọ wípé láìláha ìlọ́lọ́ àwọn kẹfẹ́rí mẹ́kà ọlọ́wọ́n bá díkó yé wa pé nǹkan tán fi éètì anábọ̀wá muhammad sallá àfẹ́ntọ́lọ́ bá ṣàánú wọn lókù ọlọ́wọ́n bá ní ajá àlẹ́ àlíyàtà ìlà anúwàhídá ìtàn sọ fún anábì muhammad sallá sálám gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ṣe ń sọ fún wọn ní alukuran ní pé ṣé n tó ń sọ sí ni pé gbogbo àwọn gods wa yìí ni àwọn ọlọ́run wa yìí ká ní gbogbo ẹ̀ ká sọ dẹ̀yọ̀ kan ṣoṣo kó ṣe pé allah nìkan náà ni ajá àlẹ́ gbogbo àwọn gods wa yìí nìyí ó fẹ́ sọ wọ́n di ìlà ànúwáhídá nǹkan yẹn ọ̀kan ṣoṣo ká mọ́ gbọ́nà fún nǹkan míì mọ́ ká mọ́ jẹjẹ fún nǹkan míì ká mọ́ gbára lé nǹkan míì ká mọ́ kéke nǹkan míì mọ́ àyàfi allah iná hádàlà ṣé òun rọjá eléyìí nǹkan ìmọ̀ tá àgbọ̀rọ̀ ẹ̀rí ni àwọn bàbá tiwa bá ṣe bá wọn tán ṣe kọ́ yìí àbáwọn bàbá tiwa tán pe hubal ni àbáwọn tí wọ́n ń pe manat ni àbáwọn tí wọ́n ń pe ọ̀zá ni ṣùgbọ́n kò wá sọ fún wọn sìn rẹ muhammad sọlọlọ asọlọm ipe ká má pe nǹkan kan má àyàfi allah inna hadala ṣeun ojab eléyìí nǹkan mọ̀tá àgbọ̀rú ẹ̀rí ni èyí ń ná fi ṣorí kunkun èyí tí wọ́n sọ pé sòdodo fáwọn ni wọ́n ní rárá ó ń bú àwọn bàbá àwọn ó ń bú àwọn bàbá àwọn ìkan bàbá àwọn gbọ́ bẹ́ẹ̀ làwọn bàbá wọn gbọ́ tòótọ́ torí wípé tí wọ́n bá gbọ́ ni ọlọ́run ọba allah tó dá gbogbo nǹkan òun nìkan ló yẹ kán fi ìjọsìn fún kí la fẹ́ ló ń bi eléyìí o ni pé èèyàn tó ń pèpè síbi láìla ìlọ́lá òun àtẹni tó ń pèpè síbi ọlọ́run mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún méjì ní mẹ́ta ni wọn lè rẹ́ ní agbègbè yẹn bó tilẹ̀ òkú mọ́ àfi tí kan bá juwọ́lẹ̀ fún kan ló kù ẹ wà rẹ́ lómi nínú àwọn èèyàn tó ṣe wípé wọ́n ti ṣe nǹkan tá a mọ̀ sí compromise wọn wá ní kankan náà ni kankan náà lájọ́ ń ṣe ọlọ́run sọ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ipe wọ́dù làwùtúndì hínú fàyòrí inú nítorí wọn ni kò rọ̀ káwọn náà lè rọ̀ pẹ̀lú ẹ gbogbo yìí tá n takora ẹ pé kájọ máa bára wájà rẹ muhammad yẹ kájọ ọmọ ìlú kan náà ni wá ọmọ mẹ́ka kan náà ni wá kí là ń bára wájà fún wọ́dù làwùtúndì hínú fàyòrí inú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní o gbọ́dọ̀ ṣerú ẹ̀ o ọlọ́run ní fastaqim dúró déédéé kàmá omirta bá ṣe pẹ́ lẹ́ṣẹ̀ wọ́n máa ń tábà máa àti gbogbo ẹni tó bá lóun kúrò níbi ìpọ́ ọlọ́run mẹ́wàá ìpè ọlọ́run sixty àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe wípé láwọn gbà nínú láìláìlọ́lá gbogbo yẹn ẹjọ́ dúró déédéé wà látẹ̀tìrà o nǹkan kankan ní pé kí ni ẹ̀ má ṣe kọjá àlà ṣùgbọ́n ẹ̀ dúró déédéé ẹ̀sìn bí mo ṣe mú fún yín bí mo ṣe gbé fún yín òun ni ẹ̀sìn òun ni ẹ ṣe ẹ mọ́ fi kọjá àlàkùn ìnáwó máa tá àmàlú náà bọ̀ sí gbogbo ní tẹ́ ń ṣe lórí wàhálà tẹ̀rẹ̀kánù ìlẹ́lẹ́dì náà dọ́làmù àwọn alábòsí ẹ gbọ́dọ̀ fi sọ́dọ̀ wọn o ẹ gbọ́dọ̀ fi sọ́dọ̀ wọn fatamasakumuna tẹ́ ẹ bá ṣe ìyẹn ọlọ́wọ́n bó jẹ yín iná ọlọ́wọ́n bó jó yín fama lakum min duni la min awliya kò sáwọn tí ó dá gbogbo yín bí yọlọ gbogbo àwọn tán ní kẹjọ rọ kẹ compromise kẹjọ mọ ṣé bákan náà tí yọlọ wọn bá dé wọn lè ràn yín lọwọ fún bàlá tún sọrọ kò sẹni tí ó ràn yín lọwọ so eléyìí àwọn àyà báyìí ó pọ̀ ní alukoro alikari tọ́lá wọn bá sọ fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam ìpè dúró lórí nǹkan tá a fi ẹ lé lórí má compromise ìwọ́kọ́ ló sọ bó ṣe ṣe wá sí èmi ọlọ́run ọba tí mo dẹ tí mo gbéṣẹ́ rẹ èmi máa sọ fún ẹ bó o ṣe jíṣẹ́ rẹ má fàṣejù kún at the same time àìṣe tó mọ́dékìyàn náà wọ ọ̀rọ̀ rẹ mọ́dọ̀jẹ́ ni tí ó compromise bákan náà mọ́ràn ìbàjẹ́ lọ́wọ́ gbogbo eléyìí ní ti ọlọ́run ọba sọ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni àwọn anabi tó ṣíwájú anabi nuh anabi ibrahim anabi musa alayhisalatu salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn anabi ọlọ́wọ́n bá nǹkan yẹn ọ̀kan tí ọlọ́wọ́n bá sọ fún wọn náà ni pé láìláha ìlọ́lọ́ kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ nínú àwọn nǹkan táwọn èèyàn ń ṣèjọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọ́sìn yìí ìlọ́lọ́ àyàfi allah eléyìí ni tí wọ́n fi ń rinlẹ̀ so àwọn táwọn anabi ọlọ́wọ́n bá tán ṣe wá sí fún àwọn afáàmà pé kìnnìkan ní tàwọn hídùrù ká gbà pé ọlọ́run ọba òun ló dá wa òun ló ń ṣe jẹ ẹ̀mú fún wa òun lọba tó ní kápá wa òun lọba tó lẹ̀mí wa lọ́dọ̀ òun lọba tó lè gbẹ̀mí wa òun lọba tí ó ní ká máa bẹ ká ìtàn hídúrúbù bí ya eléyìí àwọn kẹfìrí mẹ́ka wọn fi bẹ́ẹ̀ ní problem pẹ̀lú anabi ń bẹ sọlọ́lá torí báwọn gan fúnra wọn gbà pé allah ń bẹ wọ́n dẹ̀ gbà pé òun ló dá wọn òun ló ṣe jẹ ẹ̀mú fáwọn ṣùgbọ́n bí tí wọ́n ti ní problem òun ni wípé àjàálà alihata ìlànà wàhídà kò sọ wípé allah nìkan ni ká máa gúnran fún jẹjẹ fún képe gbáralé eléyà lè gbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n pé allah òun ló dá wa ló ṣe jẹ́ mú ló ṣe gbogbo àgbáyé ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ ká fi iṣẹ́ titi wa iṣẹ́ ìjọsìn wa ká fi fún nǹkan kan a pé a máa fi fún gbogbo àwọn kan wọ̀nyí náà ni ṣùgbọ́n allah ló lórí gbogbo wọn allah ló lórí gbogbo wọn ipasẹ̀ àwọn eléyìí láàfi dọ́dọ̀ allah bẹ́ẹ̀ tó fẹ́ fi ipasẹ̀ mínísítà fi dọ́dọ̀ pírẹ́sidẹ́ǹtì ni àbí ipasẹ̀ ìjòyè fi dọ́dọ̀ ọba bẹ́ẹ̀ ni àwọn kẹfìrí ṣe ń wò ipe táwọn bá dé ọ̀dọ̀ ọlọ́run ọba allah àwọn gbọ́dọ̀ lọ tó àwọn òòṣà àwọn wọ̀nyí àwọn òòṣà àwọn yìí lọ́ni gẹ́gẹ́ bí ti gbogbo wa náà mọ̀ orúkọ àwọn èèyàn kan ni tó ṣe wípé ńgbà tán jáde láyé wọ́n wò wípé bóò làwọn ṣe lè yí mọ́tàláìsì wọn torúkọ wọn ò ní parẹ́ káwọn rántí wọn pẹ̀lú dáadáa tí wọ́n ṣe òun náà fi padà gbére wọn kalẹ̀ ìròrí yìí ṣì ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ míì tó pe rẹ mùsùlùmí téèyàn kan bá kú láwùjọ wọn ò wo pé ẹni ńlá ni ó yẹ ká gbére rẹ kalẹ̀ àwa gbére rẹ kalẹ̀ yóò wá di nǹkan tó ṣe pé àwọn èèyàn ó padà máa lọ pé ó méjì àbí nǹkan kan wọ́n máa lọ pé ẹ̀ fún ìjọsìn nìyẹn n tí àwọn abujal abulahab tí wọ́n ṣe kù lọ́gọ̀rọ̀ ẹlòmíì tó péré ní mùsùlùmí ṣe ń ṣe lónìí wọ́n ní kí ni àwọn fẹ́ lọ pé ó méjì fún kinní kan èrè tán gbẹ́ kalẹ̀ wọ́n lọ síbẹ̀ kó sí yàtọ̀ láàrin eléyà àti táwọn abujal àwọn abulahab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kẹfẹ́rí tí wọ́n ń ṣe n tí wọ́n ṣe làwọn èèyàn ṣe ń ṣe lónìí àálẹ̀ la wà civilized àlàlàjú àání kò sẹ́bọ mọ́ wọ́n rà sáwọn èèyàn ń lúwẹ̀ẹ́ nínú ẹbọ ni ẹni tó ṣe igbó owó sùnsùn tó gbé fọ́tò kọ́lé rẹ̀ fọ́tò tó pè ní fọ́tò àwọn ẹni ọlọ́run kí ni tó fẹ́ gbà lérò kí tó fẹ́ gbà ń bi eléyìí tó gbé fọ́tò àwọn ẹni ọlọ́run kọ́lé ẹ kálíbà àmọ́ dáàbò bo wa ni so àwọn ni wọ́n dáàbò bo rẹ kò ń ṣe aláàmọ́ eléyìí ìsọ̀wọ́n di kíni ìsọ̀wọ́n di nǹkan tá à ń bọ́nu ìsọwọ́dí nǹkan tá a gbára lé nìyẹn ọlọ́wọ́n bá ní wa alọ́lá ìfọ̀tẹ̀wọ̀ kálú nkùntún mùmìnì ọlọ́wọ́n bá aláà ní ẹgbà rẹ̀ tẹ́ bá jẹ́ mùmìnì tẹ́ ẹ bá wá sọ pé ẹ fẹ́ lo nǹkan kan fún ìdáàbòbò kó jẹ́ nǹkan tó ṣe pé ẹ̀sìn approve nǹkan yẹn náà ní ẹ gbọ́dọ̀ gbẹ́mi lé ṣùgbọ́n sì agbé fọ́tò kan kọ́lé àbèrè kan la gbé sínú ilé kò sí lára nǹkan tẹ́sìn fún wa ní ìgbàláyè láti gbé sílé nọmba one nìyẹn unlike ẹni tó ṣe géètì sí ara rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀sìn fún wa nígbà láàyè láti ṣe yíhun ṣùgbọ́n kò gbọ́dọ̀ gbára lé yíhun náà ipò òun ló ń ṣe kó gbà pé ọlọ́run ọba ló ṣe ṣùgbọ́n sì káwa ní agbéfọ́tò ṣéhù sílé kò ní connection rárá so ìgbéfọ́tò ṣéhù sílé àbí ìgbé síwájú ńgbà tá a bá ń ṣàdúrà àbí ìgbé kọ́rùn gbogbo àwọn kan wọ̀nyí ni kò sí àtọ̀ láàrin ẹni tó ń ṣe àtẹni ẹni tó sóńdè mọ́ra tó gbà pé kinní yìí òun ló ń fún un ní nǹkan báyìí àkọ́kọ́ ni pé ká sóńdè mọ́ra ẹ̀sìn kọ́kọ́ gbà wọlé náà ó tún wá so mọ́ra ó wá gbà pé kí ni nǹkan yìí ló ń dáàbò bò ó kó ẹbọ tó mú kúrò ní islam tó bá sóde mara ó kó sínú ẹbọ kò tí ì kúrò ní islam o ṣùgbọ́n ó kó ẹbọ táwọn afá ń pè asgar ìyàtọ̀ bẹ́ ẹni tó sóde mara ipe nǹkan yìí ni ó máa dáàbò bò ó àtẹni tó ṣe wípé ó ṣe security door àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ bẹ́ láàrin eléyìí ó wà jaiz ó wà permissible kéèyàn ṣe géètì ó ṣe gbogbo ẹ̀ ó wà permissible ṣùgbọ́n sunday kan mọ́lé asokọ́ alóhun ló ń dáàbò bo wa eléyìí kò wà pàmísìrù ẹbọ ni bó tiẹ̀ jẹ́ pé kí ni ẹbọ kékeré ni ṣùgbọ́n kò ní tó jìnà tefetefe òun ni kéèyàn kan sorú nǹkan bẹ́ẹ̀ mọ́lé kó mọ́ ni lẹ́mi pé àwọn nǹkan ẹ̀ ló ń dáàbò ibi tí ó ti kó sunu ẹbọ ńláńlá tó gbé kúrò ní islam gbogbo òun tó bá lóhun kí òun gbáwẹ̀ òun lọ ájì òun ṣe gbogbo ẹ̀ òfon gbogbo ẹ̀ pátápátá òfon gbogbo ẹ̀ pátápátá torí pé kí ni ó gbẹ́mi lé nǹkan tí ó yẹ kó gbẹ́mi lé in the first instance ó lo nǹkan tẹ́sí ò approve fún láti lò so eléyìí ṣírkù asgaru ni ó tún wá gbẹ̀mí lé nǹkan yẹn pé a ah, tó bá ti ń bẹ lára òun ó ń bẹ nínú ilé òun ìdáàbòbò ní fóun eléyìí ó gbé kúrò nínú islam so gbogbo àwọn kan iná làwọn kẹfẹ́rí mẹ́kà náà kó sí. Si sọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó dí ká mọ̀ pé tí anábíwá muhammad sallallahu alaihi wa ti ń sọ fún wọn ẹ má sọ àwọn nǹkan wọ̀nyí mọ́lé ẹ má sọ eléyìí mọ́ra ẹ má ṣe léyìí wọn ó máa pè ní rọ òun nìkan kan náà pè ní rọ wọn pe àwọn anábì tó ṣíwájú rẹ̀ náà ní rọ anábì nuhu alayhi salatu wasalam tabaka suratu nuhu àárí conversation wọn àtàwọn èèyàn rẹ̀ àárí in tó ń sọ fún ọlọ́wọ́n bá ń pa ìyà tí àwọn èèyàn rẹ̀ kọ sí ìpègbè rẹ̀ so ló jẹ́ pé kéèyàn kan mọ́ bú àwọn àfa tó ń pèpè sí tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó pèpè sí kó ń ṣe nǹkan tuntun ká pè ń wéèrè wọ́n ti pànábì ń wéèrè ẹnu ẹ dùn wọ́n ti pànábì náà bẹ́ẹ̀ kò sí nǹkan tó fẹ́ sọ tí wọ́n ti sọ ọ́ sí anábì muhammad sallallahu alaihi wasallam débi èmi ọlọ́run ọba mo ṣe ìdẹ̀ra fún ẹ mo pọ́n ẹ lé òun mo fi ṣe ẹ ní ànábì ọlọ́run ọba tó ń sọ tó ń sọ fáwọn yẹn ó ń ṣe wèrè àwọn lè mọ pé ń wèrè sọ àfáà tó ń náà bá ní nǹkan ṣe àbí tí ó gbóhùn gan fúnra ò gbádùn yóò wo pé ta bá ń sọ nǹkan tá ń sọ yìí àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ wa ẹ̀já sọ nǹkan táwọn èèyàn gbà títí wa ẹ̀já jọmọ jó ẹjẹ́ àjọ mọ́ ṣe gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn abá ti ń ṣe papọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ó nífẹ̀ẹ́ wa ẹwà rẹ lómi tó nǹkan fún ewu gbádùn ní àmúlẹ́ẹ̀kà fáyẹn ni àfáyẹn ó wà very sociable àfáyẹn kò ń ṣe ẹni tí ó máa ń ṣe ń ṣalákatá kìtì kọlọ́ba kó ṣàánú wa n tó ń bẹnu alukur'an àfáà tó ń kà á fún ẹ jáde ó lálá katakiti ó túmọ̀ sí pé alukur'an tíra katakiti ni àlàyé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam akatakiti ni so ẹni tó pe alukur'an ni ẹyin tíra katakiti tó pe sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní kíni ọ̀rọ̀ akatakiti bóò ni irú èèyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ mùsùlùmí ìsìláàmù tí èèyàn kan tó ṣe pé ó gbélé ẹ̀rọ fún rẹ̀ tó ń wo kí ni obìnrin àtọkùnrin kan máa fìdí lùdí kájọ máa jó kájọ máa ṣe gbogbo ẹ̀ papọ̀ ẹni tó ń ṣòde tó rọtí rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ táfà ní kí ni kò ṣe nǹkan kan ahán àwọn afẹ́ ilé understand dáadáa àfà tó ní ọtí ṣe kí ni ọtí ò mẹ́rin níbi òde ó understand so àfà tó ní ọtí ò da níbi òde kò understand ta ni understand náà méjèèjì ṣẹ́ni tó ń sọ fún wa pé ọlọ́wọ́n bá ní nàmọ̀ alhamdu wa mẹ́sàn wa lansọ́ wa islam risumin amali shaitan fashtani bu Allah ní tẹ́tẹ́ títa ni ọtí múmu iṣẹ́ èṣù ni ẹ jìnnà sí ṣé òun ni understand ni àbẹ́ni tó ní kò mí nìkankan ẹni tí ó ta tẹ́tẹ́ tó ń ta tẹ́tẹ́ ṣé tí wọ́n sọ pé tẹ́tẹ́ ò da ṣé ẹni tó ń sọ pé tẹ́tẹ́ ò da ni understand ni àbẹ́ni tó ní ẹ fi gbogbo yẹn lẹ̀ àbí àfa tó ṣe yí pé ó ní ẹ a máa san gbogbo ẹ papọ̀ àkípọ̀ ní jọlọ́run lójú ṣóun ni understand ni àbáfà tó sọ wípé tó o bá kírun lásìkò tó yẹ kó kí oníwàhálà ń wájú ọlọ́run ọba torí pé ní tí ọlọ́run ọba sọ onípe fakhalafa min ba'dihim khalfun ad'u s-salah ọlọ́ọ̀ni àwọn èèyàn gidi taaro yìí àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gán kan wá wá lẹ́yìn wọn ad'u s-salah wọn kí wọn sásìkò tó yẹ kan kì wattaba'u shahawat ọ̀rọ̀ ayé náà ń lé káàkiri fasawfa yalqawna ghayya àwọn eléyìí ìyà ni ó jẹ tí wọ́n wájú ọlọ́wọ́ bá illa man taba wa amana wa amila salihan bá ronú kí wọ́n dánú wọn tó túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run tó gbọ́ ọlọ́run bá gbọ́ tó lè ṣe dáadáa fọwọ́lá ìkẹ́ ẹ̀ tó kò bẹ̀rẹ̀ jẹ́nẹ́tì wà láti ìdùnnú amúnẹ́ ṣe à irú àwọn yẹn báyìí wọ́n wà jẹ́nẹ́tì à ní dùn wọn ládàá wọn à ní ṣàbòsí fún wọn bó tilẹ̀ ó kú mọ́ ṣáfà yìí ni understanding ni àbí àfa kejì ṣé àfa tó ń pa wá láṣẹ dáadáa òun ni understanding ni tó ń kọ́ wa fún wa ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ ń pa àwọn èèyàn gidi ó alẹ́dínà ìmọ̀kànnáhùn fìlárdi àkọ́mú sọ́la واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور ọlọ́run ní àwọn èèyàn gidi tí mo sọ làwọn tó ṣe pé tá a bá fún ọ ní opportunity láti jẹ gàba lórí rẹ̀ àkọ́nù sọ́là irun wọn ní fi ṣeré wà á ta òzàká wọ́n mọ̀ ya zàkó owó wọn wà á mọ̀ bin maruf ìtọ́lọ́wọ́ bá pa wọn láṣẹ pé kán máa ṣe kán máa pa wọn yẹn láṣẹ wọ́n máa pa wọn yẹn láṣẹ rẹ̀ àmọ́ tijú láti pa wọn yẹn láṣẹ dáadáa torí pé tá a bá pa wọn láṣẹ dáadáa wọn ní nífẹ̀ẹ́ wa mọ́ a máa tijú láti sọ fún àwọn èèyàn pé eléyìí ò da torí pé tá a bá sọ wọn ní nífẹ̀ẹ́ wa mọ́ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn wá gbèjù sílẹ̀ wọn wá di ká máa jó ká máa fìdílùdí ká máa gbowó lọ́wọ́ àwọn èèyàn ká máa kọrin láti kì wọ́n láti sà wọ́n láti gba tó ń bẹ lọ́wọ́ wọn eléyìí ni tí àwọn àfa wa ń ṣe é sìn tarakul amra bil ma'ruf wa nahya anil munkar àwọn afa wọn gbéjú sílẹ̀ ìmọ̀ pàwé èèyàn láṣẹ dáadáa ìmọ̀ pàwọ̀ àbàjẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá sọ fún wa nínú alukur'an kẹrim nípa àwé àwọn ọmọ bani israel ọlọ́wọ́n bá ní lóyìnà lẹ́dínà káfọ́rù mi bani israel alalisani dawuda wa isa bin mariam ọlọ́wọ́n ní àwọn tán ya kẹfẹ́ ní tán tara wọn nú àwọn ọmọ israeli ọlọ́wọ́n ní aṣẹ́bi lé wọn agbé jìnnà sí ìkẹwàá kí ló dé ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ni alalisani daud anabi daud alalu láti lè fi gbé wa jìnnà sí kẹwa bákan náà àti anabi isa alayhisalatu wasalam kí náà ṣe ọlọ́wọ́n ba ìdálẹ́kà bí wọ́n á sọ wọ́n máa ń ṣe àwọn ọlọ́wọ́n ba níta nìkan ṣe wọ́n ní ṣe wọ̀kánú yà àtàdù wọ́n máa ń kọjá àlàáwa kánú láyàtà náà haúnà àmúkárí fàálùhù wọ́n ń kọ́ wà bàjẹ́ fúnra wọn tẹ́lẹ̀ ìbákan rí yóò gbójú kúrò tẹ́lẹ̀ iná bá rí yóò gbójú kúrò àwùjọ wá di àwùjọ ọ̀bàjẹ́ tí wọ́n ń lu ẹnu bàjẹ́ eléyìí ò fẹ́ sọ̀rọ̀ eléyìí náà ò fẹ́ sọ̀rọ̀ kálukú wọn wá ṣe kí ni wọ́n ń ṣe ìbàjẹ́ àwọn ọmọ wọn ń jogún bàjẹ́ lọ́wọ́ wọn ọlọ́wọ́ bá ní kánú láyé tánà àwọn àmùkẹ́rin fàálùhù lábí ìsànmà kánú yẹ fàálùhù ọlọ́wọ́ ní ṣíọ̀n kẹta ṣe ló fi jẹ́ pé asúrà tẹ́nìkọ̀ọ̀kan wa táàmà wàlá àṣírí iná lè sánà láfi kòsùn ó tó ń wà sí fún wa ọlọ́wọ́ bá lọ́mọ ènìyàn ti ṣòfò ilẹ̀lẹ̀ nínú àmọ́nù wà ámìlú sọ́lì hàt àfọ̀wọ́n tó bá gbọ́ ọlọ́wọ́ bá gbọ́tọ̀ náà ń ṣe dáadáa bákan náà wàtàwásọ òbílẹ̀ hákì ìtójú òdodo wọn sọ fúnra wọn wọn tíjú ara wọn láti sòdodo wàtàwásọ òbí sọmọ wọn gba ara wọn níyànjú àti ṣe sùúrù ẹlòmíì ayé tó fẹ́ tó wá yìí ni kò fẹ́ rí ìnira slightest kiri ah, àfa ẹ̀dútúlélẹ́ yìí ò dáa bó la ṣe ṣe é sìn ó nídìí sùúrù tó bá ṣe sùúrù láyé yìí ó padà enjoy ṣùgbọ́n ilé yóò dá èmi ò mọ̀ ṣe ń tèmi o ah, ẹ̀tún ní ká ṣe léyìn eléyìí ti lè jù mí ìráyè mo fẹ́ sun àgbà tí mo ti lọ bí iṣẹ́ látàárọ̀ ní à ah, mo ní láti rest ẹ̀sìn gan fúnra ẹ nídìí sùúrù ni àwọn kan tán pawá láṣẹ ká ṣe ó nídìí sùúrù agbọ́rọ̀ jẹ́ mi wa lógun láti ṣàwọn nǹkan ẹ̀ ni ṣètọ́n ò fẹ́ ká ṣe àwọn nǹkan tó lọ́wọ́ bá kọ̀ fún wa ní ṣètọ́n ò fẹ́ ká mọ̀ ṣe àwọn nǹkan wọ̀nyẹn a ní láti jẹ́ mi wa lógun láti lè jìnà sáwọn nǹkan ẹni bákan náà àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn àdánwò ayé a ní láti ṣe sùúrù ni ẹ mo graduate mo ti ń wáṣẹ́ látijọ́ yìí mi ì ríṣẹ́ bá a lọ bì kan wọn á ní kò síṣẹ́ à ah, ṣé mi lónìí máa lọ jalè báyìí onídìí sùúrù mọ́ jalè ẹ nǹkan báyìí báyìí báyìí ni a ti ń wọ́ ọmọ látijọ́ yìí a ṣe léyìí a lo dókítà léyìí a lo ṣáà ní lọ gbẹ́bọ báyìí wọ́n gbẹ́bọ onídìí sùúrù kò sí nǹkan tó fẹ́ wò pé kí ni o kó sí ní àdánwò láyé táwọn tó kó sírò tí wọ́n sí ó bọ́ síbò kó rí wọn nínú àwọn ànábì ọlọ́wọ́n bá nínú àwọn ìyàwó ànábì ọlọ́wọ́n bá so ó ní di sùúrù ní wọ̀tàwáṣọ òbí sọ́bù ọmọ gbara ń yànjú àti ṣe sùúrù ṣùgbọ́n gbà tá a bá gbé ìgbìyànjú ìgbara níyànjú lórí dáadáa lórí jìnnà síbàjẹ́ lórí mọ̀ ṣe sùúrù tá a dàgbù sẹ́gbẹ́ kan àwùjọ yìí ò lè dáa àwùjọ yẹn ò lè rojú ráyè àwùjọ yẹn ni a lè rí àwọn ìwà dáadáa ń bẹ virtues onímọ̀ bẹ láwùjọ náà vices ni nǹkan tó ṣe wípé yóò pọ̀ láwùjọ sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni rẹ muhammad sallallahu alaihi wa sallam máa sọ tiẹ̀ lọ́wọ́ bá a ṣe fi rẹ́ ẹni o máa sọ lọ wẹ̀yí yukadhibuka tọ́bá sọ ipé rọ́lò ń pa faqad kadhabat qablahum qawmu nuhin wa adun wa samud àwọn ìjọ núhù náà ti pe núhù lónírọ́ àwọn díẹ̀ ló gbà fún ọlọ́run ní ọmọ amọ̀nàmọ́ ìlà kàlíl àwọn èèyàn díẹ̀ ló gbà wá sí anábì inú àlẹ́sọ̀rọ̀ ẹ̀ kí wá ní nǹkan tó jẹ́ públẹ́mù àfa tó ṣe pé àwọn tó gbọ́ ọ̀rọ̀ odidi anábì ọlọ́run ọba àwọn díẹ̀ ló gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ ẹni pé ah, àjọ ìta ti ń ṣe wá sí àwọn èèyàn pọ̀ wájú wa àwọn èèyàn díẹ̀ ló gba ẹ́ kí wà ní pírọ́blẹ́mù kéèyàn kan gbà kó dẹ̀ yanjú ó ju kó mọ kó èèyàn ẹgbẹ̀rún lọ tó ṣe pé gbogbo wọn ní inú ẹbọn náà tẹ̀rì sí lọ ẹni tó ṣe ipò ló ń ṣe wáàsí táwọn èèyàn tí ó ń ṣe wáàsí fún ṣe tẹ̀rì sínú ẹbọ tán tẹ̀rì sínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ rẹ́kẹ́rẹ́kẹ́ ó wá yẹn gan kó ní followers gan bọ́tẹ̀ yẹn kan ó rí èèyàn kan péré tó ṣe pé ó yanjú ó jìnà sẹ́bọ ó jìnà síṣẹ́ wàláhì ó lóore ju ẹgbẹ̀rún rú èèyàn tọ̀hún yẹn lọ torí pé iṣẹ́ tó ṣe kí ni rìsọ́ọ̀tì ẹ̀ gangan la nídi kí ni rìsọ́ọ̀tì ẹ̀ òun la nídi so kéèyàn pépè sójú ọ̀nà ọlọ́run bá bọ́ọ̀lù ọ̀hún bá ṣe fẹ́ ká pépè má dá mi lù ú sọ bó ṣe yẹ kó sọ ó ṣeé ṣe kó réyìn kan èèyàn méjì mẹ́ta tó ṣe yí pé yóò gbà bó ṣe sọ yẹn ṣùgbọ́n tá a bá sọ bó ṣe wà yẹn àwọn èèyàn nígbà torí ẹ̀ ó wàá jíṣẹ́ tọ́lọ́wọ́ bó rẹ̀ ó wà dá mi lù ọlọ́run ti sọ fún adébí sọ lọ mọ́ dá mi lù mọ́ dá mi lù mo ṣe sọ fún ẹni ó ṣe sọ fún wọn fọmọṣẹ́ àfàlì yóò mìíràn ọmọṣẹ́ àfàlì àkùfò ẹni tó bá fẹ́ gbà kó gbà ẹni tí ò bá rẹ̀ nígbà kó sọlẹ̀ ìwọ́ ti ṣe tiẹ̀ wọ́n máa lọ rọ́sùn ilẹ̀ ìbáláwò òjíṣẹ́ ni títí ẹni pé kó jíṣẹ́ ṣùgbọ́n ẹ bá ti wá sọmọ yìí ní ká sọ àwọn èèyàn ògbà kí ni pírọ́blẹ́mù tiẹ̀ àfáàní wọ o ti sọ bó ṣe yẹ kó sọ fìyókù lẹ̀ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala. so ọlọ́wọ́ bá ní wọ́n ti pa àwọn ànábì síwájú rẹ̀ wọ́n pè wọ́n nírọ́ àwọn ìjọ áàdù wọ́n pe ànábì tí wọ́n tó ń ṣe húdù wọ́n pe nírọ́ ìjọ samúdù wọ́n pa ànábì wọn tó ń ṣe sọ́ọ̀lì wọ́n pe nírọ́ ìjọ ànábì ibrahim alayhisalatu salam wọ́n pe nírọ́ in fact ní forefront àwọn èèyàn tó pe nírọ́ ní bàbá tó bí lọ́mọ forefront ẹni tó bẹ forefront àwọn tó pe nírọ́ òun bàbá tó bí lọ́mọ tàbáwò gbàtà nǹkan súrọ́tì ibrahim àtàwọn mína nú àwọn súra tó sọ̀rọ̀ ń pa ànábì ibrahim alayhisalaam àmọ́ conversation tó lọ láàrin ibrahim àti bàbá rẹ̀ tó túmọ̀ sí pé kí ni ọrọ̀ ẹ̀sìn ó ṣe tán compromise bàbá lè lọ báyìí kọ́mọ lọ báyìí bàbá lè jẹ́ni tí ó dúró déédéé kọ́mọ jẹ́ kẹfẹ́rí gbogbo ẹ̀ náà láàrin ayé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nǹkan tó jí òdodo ìwọ dúró tì í dẹ̀ má ṣe má ṣe ìkọjá àlà ìgbà wo lásán pé yẹn ti ń ṣe ìkọjá àlà onítọ́lọ́wọ́ bo òran kó mọ jẹ kí ìtara ẹ̀sìn mú débi pé ìtara tó mu yẹn ni yóò wá jíṣẹ́ tọ́lọ́wọ́ bo òran pé a ah, ẹ ṣe bí kéferì làwọn ilé ah, ẹ jẹ́ ká yanjú gbogbo ká pa wọ́n dànù ọlọ́run rẹ nìyẹn ṣùgbọ́n wọ́n mọ́ compromise ẹ̀sìn dúró tì in tó kó ṣe dáadáa sí wọn gẹ́gẹ́ bí ọmọ èèyàn fi ṣe dáadáa eléyìí ni ẹ̀sìn islam ẹ̀sìn déédéé nìyẹn ṣùgbọ́n ẹ à ẹni tí ó wá di kí n ṣe mùsùlùmí yẹ ká pa wọ́n dànù ní yẹ ká ni ọlọ́ni wọlá tẹ́tì hàn ẹ mọ́ ṣe kọjá àlà then compromise òun ni wípé bọ́lọ̀ ló dá wọn náà kankan náà jájọ́ wọn dá gbogbo ẹ̀ papọ̀ ọlọ́run bá sọ fún arábíwá muhammad sallallahu alaihi wa sallam pé kúlẹ̀ ayọ̀ alkafiru la abudu ma ta abudu wàlá antum abidu na ma abudu wàlá na abidu ma abatum wàlá antum abidu na ma abudu lakum dínú kúmọ̀lì àdínì àlepapọ̀ ṣé bẹ́ẹ̀ sì ti ń ṣe sọ ẹ̀yẹn mọ́ ṣe ọ̀rọ̀ pé onífẹ́ mi kọ́ ni pé kò wá ní nǹkan tí ẹ̀sìn mi mú wá ní torí pé wọ́n nífẹ́ mi ẹ̀ kò mọ̀ bá mi ṣe ẹ̀ torí pé mi náà nífẹ̀ẹ́ lára ẹ̀sìn titi ẹ̀ náà kì mọ̀ bẹ́ẹ̀ ṣe rárá kí n kálukú ṣe titi ẹ̀ conviction pé ẹ̀sìn nìyẹn ṣe ẹ̀sìn tẹ́mi belong sí bóyá sọ́ nìyí kí n ṣe èmi tábà tuntun pàdé àápàdé ń bẹ́ẹ̀ nì ṣùgbọ́n eléyìí ni hmm, kí n kálukú ṣe titi ẹ̀ ṣùgbọ́n àwọn kan mẹ́sìn ju anabi muhammad sallallahu alaihi wa sallam ló pé ah ó la ṣe ní dàpọ̀ ẹjẹ́ àdá gbogbo ẹ̀ papọ̀ ọmọ ẹ̀sìn ju anabi lọ kódà wọn mẹ́sìn ju ọlọ́wọ́n ọba lọ subhanahu wa ta'ala ọlọ́run ní báyìí ni ó ṣe ṣe ó ní ẹ́ àlèṣe báyìí náà àdọ́ngbà àdúgbò ni a ah, àjọ apá mọ̀lẹ́bí kan náà ni wá tí n bá ṣe bẹ́ẹ̀ ah, wọ́n á bínú sí mi wọ́n máa bínú sí ẹ ṣé ìyẹn ní kí ọlọ́run ọba yọnu sí ẹnu ìyọnu ọlọ́run ọba òun la gbà èèyàn kan bínú séèyàn kan ẹ̀dọ̀ ọlọ́rọ̀ bá lòun náà kò ní nǹkan kan tó lè ṣe fún ẹ obìnú obìnú náà ni àsìkò tọ́lọ́rọ̀ wa ta'ala bá lóore rẹ̀ ó de náà ni ó de compromise yẹn ni kò ní kó orí nǹkan tó ṣe wípé ọlọ́wọ́n bó kọ fún ẹ gbogbo eléyìí lẹni tó jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ gbìn sínú ọkàn ọmọ rẹ̀ ló gbọ́dọ̀ gbìn sínú ọkàn rẹ̀ kábínú gbogbo àtàbá tó compromise òun ni ẹlòmíì látara wípé kí ni kò gbà fọ́lọ́wọ́n ọba yóò sọ dẹni tí ń ṣe ṣekúṣe jẹjẹkújẹ jorí èèyàn jẹ pàtì èèyàn nítorí pé kí ni ó ń wówó yóò tún wá jẹ kí ni ẹ náà torí pé kò sínú kádàrọ ọlọ́mọba yìí pé kí ni yóò ní àwọn nǹkan ìyà lórí ìyà ó ti jẹjẹkújẹ yóò jíyà rẹ̀ wájú ọlọ́mọba owó òun náà kò tún wá ní ìyá di méjì torí pé kí ni anábíwá muhammad sallallahu alaihi wasallam lára ẹ̀kọ́ tí ọlọ́mọba fi kọ́ òun ni pé kí ni ó gbọ́dọ̀ ṣe nǹkan bó ṣe yẹ kó ṣe anabi sallallahu alaihi wasallam oni inna ruhal qudus nafatha fi ru'i anna nafsan lan tamuta hatta tastakmila rizqa aw ajalaha jibiru sọ fún mi ó fi sí mi lọ́kàn wípé ẹ̀mí kan ò ní jáde láyé àfi kó ṣe wípé àsìkò tọ́lọ́run bá ní yóò lò yóò lò ẹ̀ àkàmá ṣe lè fún àkàmá ẹnu tásìkò bá ti tó kó sí tán lè ṣe àníjó oríṣe àṣàṣe àṣẹ tásìkò bá ti tó kó sí tán lè ṣe anna nafsan lan tamuta hatta tastakmila rizqaha aw ajalaha nítorí yẹ kó jẹ lárísìkì nítorí yẹ kó jẹ yóò jẹ pé àsìkò tó yẹ kó lò yóò lò pé anabisọ allah salam ó ní wọn sọ pé kí wàláyẹm wàláyẹm na anna ahdukum istibta risk ipe kí ni wàláyẹm na ahdukum istibta risk alan yẹ tuba wu bí macaasila ipe kí ni ẹ ẹ riziki wa ariziki wo tètè wa yìí ò gbọdọ̀ wá ṣe kíni kó gbé wa lọ síbi pé kíni à á lọ wa lọ́nà tó ṣe wípé ọlọ́wọ́n bò yọnu sí. fàyínà láàlá yìí lùmọ̀ ìdàhù ilà mi tàn àti ọlọ́wọ́n ọba ẹni tó bá kọ fún wa ká ṣe bó ṣe ní ká ṣe òun lè fi rí ṣùgbọ́n ẹ tí n bá ṣe eléyìí àwọn káwa náà wo àwọn kan lájọ gíráduwéètì àwọn kan ní ẹjọ́ jáde primary school secondary school ẹlòmíín nu wọ́n ti di billionaire ẹlòmíín ti di millionaire ìwọ́n tó jẹ́ graduate ní òun tí ì ríṣẹ́ ó túmọ̀ sí pé kí ni ọlọ́run ọba ní pin àrísìkí ni kò ń ṣe pé torí ipò tí mo gbà pálí tí mo ní òun ni so ẹni tó bá mi eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò ṣe ọ̀rọ̀ rẹ̀ nírọ̀rùn sọlá ọba sọ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam wípé wọn fòyà wọn mi kan àwọn tán síwájú rẹ wọn pè wọn ní rọnà fa amúlẹ̀ ìtúlẹ̀ káfíìrì àwọn kẹfìrí tí wọ́n ń takò wọ́n yẹn ọlọ́ni mo fún wọn lásìkò dáadáa ìṣe ọlọ́run ọba yẹn tọ́lọ́n bá fìyà jẹyàn ní tó ń ṣe tí ò da ọlọ́run wà fún olókun yóò máa ṣe nǹkan inú àmà dùn ọlọ́run fẹ́ fìyà jẹ nìyẹn ẹni tí ọlọ́run tètè fẹ́ ṣàánú gbà mí nu wọn nígbà tó bá ṣe àwọn nǹkan haramu tó ṣe pé olóhun owó ni ó jẹ èèyàn ó jẹ gbogbo ẹ nǹkan yìí ó tètè yọ yóò àwọn òpè ṣẹ́ náà dandan tí màá bá ba bá náà lè yóò bá wọn ni mo gbà kò bá ní ṣe yóò bá ṣùgbọ́n ẹlòmíì tó ya wá á kìíní yìí ọmọ wa gan o yóò pé kí ọlọ́run gbà fáwa ni ọlọ́run ọba nífẹ̀ẹ́ wa ni kò dẹ̀ mọ̀ pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń páìlì àwọn jọ yẹn lànàbọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní iná la yomli lè zọ́ọ́lìm hátà ilé àkádà wùlám yóò filẹ̀ tù alábòsí ẹni tí ó ṣe nǹkan bó ṣe yẹ kó ṣe ọlọ́run ọba máa fún lásìkò gbà mí tọ́lá ó kàn wọ́n wo hátà ilé àkádà tó bá gbà mú lám yóò filẹ̀ tù ọlọ́run wà ní fi eléyìí náà bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run bá oníwà kàdálíkà àkùzọ rọ́bìkà ìdá àkàdà kúrọ̀ wà yàtọ̀ọ́límọ̀tù ẹ̀nà àkùzọ̀wù àlímú ṣẹ̀dìdì bẹ́ẹ̀ lọ́lọ́ ṣe máa ń ṣe fún àwọn èèyàn gbà mí àwọn aráàlú tán ṣàbòsí tán ṣe tí ó dá ọlọ́run bó wà lọ wọn lára tọ́lọ́ba wa gbá wọn mú ni ọlọ́run ọba ẹ̀nà àkùzọ̀wù àlímú ṣẹ̀dìdì gbígbá nǹkan tí ó jẹ ẹlẹ́tẹ̀ẹ́lérò ní ṣẹ̀dìdùn tí ó jẹ nǹkan alágbára ẹlòmíà ni ẹ eh, kíní kan amẹ́ríkà ẹ eh, kíní kan kíní kan ṣe bá wọn sin lọ́wọ́ ṣe wọ́n ṣe wọ́n ń gbàdúrà wọ́n ṣe mistake yẹn ọlọ́run bá fún wọn ní okun ní tọ́lọ́n bá gbá wọn mú ìyàwó lágbára ju bó ṣe ń sọ̀rọ̀ èèyàn kan ò ní máa ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala àfi kó ṣe kíni àfi kó jíya rẹ̀ ìmọ̀ ajílan àwọn ajílan ìṣẹ́lá kó jíya rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ajílan àbí kó ṣe pé nǹkan tọ́lọ́run ó dilé fún ni ṣùgbọ́n lákọ́lọ́run fi àjẹyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà mí a máa kọ́yàn lẹ́kọ̀ọ́ yóò jẹ́ kí ẹ tètè ṣe kíní kó rí stẹ́pù ẹ̀rí trace ni ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá dilé ya títí ẹ̀ pé ó dilé rẹ̀ láyé ìgbà yìí àbó dilé rẹ̀ níjọ́ ń gbé ní alkiyama ìyá irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń lé kókó kọ́lọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa sọlọ́run bá subhanahu wa ta'ala ni thumma akhastuhum lẹ́yìn náà mo gbá wọn mú fákẹ́ ìfọ̀kà nànà kí ọlọ́run ní bó o ní ìyèmí ọlọ́run ọba bó o ló ṣe rí ẹ lọ́ka tàn kẹwo bí èmi ọlọ́run ọba bí mo ṣe díìl pẹ̀lú àwọn tán síwájú àwọn tí wọ́n pe àwọn ànábì wọn nírọ́ àwọn tó ṣe pọ́n sọ̀sọ̀kúsọ ń pa ànábì wọn ẹ kẹwo àtibọ̀tán wọn kẹwo bí ọ àlámọ̀rí wọn ṣe rí torí náà ìrẹ́ muhammad dúró déédéé ìwọ tó jáfa tó ń pépè lọ sójú ọ̀nà ọlọ́run ọba ṣe wá sí fún rẹ̀ mú nǹkan tó ń sọ fáwọn èèyàn mú lò ìwọ́gan fúnra ẹ dúró déédéé mọ́ mi kàn dúró lórí nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ti yóò sọ mọ́ wò pé fámìlì kan ọ̀rẹ́ kan aládùúgbò kan mọ̀lẹ́bí kan gbogbo àwọn wọ̀nyí nìyí wọn nínú ẹ̀lọ́wọ́ kan tán lè ṣe fún ẹ níbi ìyọ́ ọlọ́wọ́n bá ń gbà tó bá dé abẹ́lẹ́wọ́n bá subhanahu wa ta'ala kó fi òdodo wa ní òdodo kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé kó fi rọrùn wa ní irọ́ kó ṣe rọrùn fún wa láti jìnà sí وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك